الحمد لله الذي بنعمته تتم الصالحات صلى الله وسلم وبارك على من لا نبي بعده وعلى آله وأصحابه وعلى كل من سلك مسلكه إلى يوم الدين أدوكي كوكو فوالون أباتي وتشيرون فوالاتي للنفنات كجو قلوني ọjọ́ tí ọlọ́run bá fi ṣe ìkẹ́ àti ògo ńlá fún àwa mùsùlùmí kàkàkiri gbogbo àgbáńláyé ọjọ́ kan láàrin ọ̀sẹ̀ tí ó pé méjì kò sírò rẹ̀ kò sọ́jọ́ tó tún dáa tó láàrin ọ̀sẹ̀ fún àwa mùsùlùmí àti fún gbogbo ẹ̀dẹ́ ènìyàn láyé tọ́lọ́run bá ní kí òun náà mọ̀ pé ìsìláàmù nìkan náà ni ẹ̀sìn ọlọ́run bá lórí ilẹ̀ náà di mùsùlùmí nìyẹn tó bá ti gbà bẹ́ẹ̀ tó dẹ̀ gbà pọ̀ kan ṣoṣo ni ọlọ́run eléyìí dẹ̀ kí n ṣe tó máa ń pẹ́ èyàn lè máa rú pé sí ọjọ́ orí mi ní ma ẹ́ṣẹ̀ wá ní mo fẹ́ sí Islam sáwọn èèyàn ní ma wá rojọ́ báyìí ẹbí ò ní dánúbò mi sáwọn ọ̀rẹ́ àti gbogbo àwọn tàà ti jọ mọ́ra ti pẹ́ sáà ní ma wá rú pé kí ló ṣẹlẹ̀ sí mi lọ́sàn ọ̀gàn orí eré ńlá ló ṣẹlẹ̀ sí lọ́sàn ọ̀gàn kódà ó lè máa ṣe lọ́sàn ọ̀gàn pàápàá ó lè ti bọ́ sí rọ̀lẹ́ ayé fẹ́yìn kò tí onáàdẹ̀ ní ẹ̀sìn ìtọ́lọ̀ àbá fi lọ́lẹ̀ fàwẹ̀ dèyàn lórí ilẹ̀ ayé adúpẹ́ fọ́lọ̀ àbá náà tó ṣàánú wa báyìí ó ṣàánú àwa mùsùlùmí pẹ̀lú kókó oríṣiríṣi ètò kalẹ̀ sínú ẹ̀sìn yìí fún wa tí kì bá ṣe nínú ìsìláàmù níbodè tó tún wà tí kì bá ṣe nínú ni ìlànà ọjọ́ sí tún wà ẹ gbogbo tó kù lẹ́yìn ilé bí eré bí àwàdà bí ẹ̀fẹ̀ bí ìdẹ́rùbà àwọn èèyàn láàrin ìlú bí ìpariwo lásán òun náà ni gbogbo tó kù jẹ́ ṣùgbọ́n ìtọ́lọ̀ bá fi lọ́lẹ̀ sáyé nìkan òun náà ni tó ṣe ju ẹgbẹ́ owó tán ṣe ẹwẹ̀ sìn ẹwọ bọ́ ṣe ń ṣe létò létò owó ṣe gbogbo ẹ ṣe bára wọn dọ́gba wọ́n máa tẹ̀ tún máa sọ pé ìtọ́lọ̀ ní káwọn ṣeré wọ́n ní báàdán bí tún ṣe ṣeré àwọn tún ṣe gbọ́dọ̀ ṣe sọ̀rọ̀ lọ́ọ̀lùsọ̀ kódà wọn tẹ̀ tún máa tákù ara wọn tọ́bára wọn kan nínú wọn tí wọ́n dá nǹkan mí ilẹ̀

ìyọ́nú rẹ̀ kó bá túbọ̀ ṣe fún àṣàhábà àwọn ibi ọlọ́run àlékún dúró dédé àti ìgbọ́tọ́lọ́ àti tòjíṣẹ́ rẹ̀ kọ́lọ̀ túbọ̀ fi kẹ́ èmì àtẹ̀yìn ikhwatal iman ọ̀sẹ̀ tó kọjá bí ta bá àwọn àyà wa tá ń kàbọ̀dé ó ni pé a tó àyà tọ́lọ́run ti ṣe àdéhùn fún àwọn olùgbàgbọ́ òdodo kọ́lọ̀ ṣìmí àti dáa máa

ó bá yẹ pé ṣe náà àjọ máa dárú àjọ máa ṣe léyìí bẹ́yà kájọ máa ṣe rárá o láfi ń padà pé ò àwà bẹ́ẹ̀ ọba wa tó dáwà sáyé yóò fi ọ̀nà bẹ́ẹ̀ léwa lẹ́sẹ̀ pé kárìn ó jú ṣe fẹ́ ṣe fún wa ó dẹ̀ yẹ ká mọ̀ gbogbo yóò ń kálẹ̀ kojú rẹ̀ kojú wa láyé lónìí abala kan jẹ́ nínú abala tó ẹni tàná kojú rẹ̀ àti tó kojú wọn ṣùgbọ́n wá fi rólé sórí ilẹ̀ àwọn náà

ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ló ní òrójú ráyà àti kírun mọ́ o òpó kejìdẹ̀lẹ̀ ilé jẹ́ nínú òpó Islam lẹ́yìn gbólóhùn kò sọ́bà kan tó yẹ ká máa jọ́sìn fún máa fọ́ ọlọ́run àti pàánà sọ̀rọ̀sọ̀rọ̀ òjíṣẹ́ ọlọ́run àbà ní tẹ́lẹ̀ yẹn dúró digbí sínú ọkàn tí nǹkan kan gbọ́dọ̀ ṣẹlẹ̀ sí tẹ́yìn gbọ́dọ̀ tún pè nǹkan mí gbọ́dọ̀ fi nǹkan mí máa búra pé ṣọ̀gbọ́n gbọ́ ògún gbọ́ kíní kan gbọ́ ìwọlé lẹ́yìn sáàdẹ̀ gbọ́dọ̀ sọ pé ló kọ jésù ọ̀nà Allah fún ẹkí wọ́n náà wá sọ pá ní o ti ṣẹbọ pẹ̀lú ọlọ́run tó rọ nígbàgbọ́ nínú rẹ̀ pé ẹniyẹ lọ́lọ́run àbọmọ ọlọ́run tó gbogbo eléyìí ti gbọ́dọ̀ yé wa ama gbọ́dọ̀ tún máa máa máa ronú kó tó mọ tóun fẹ́ ṣe níbi ìlànà àkídà dẹ̀ ń pariwo lé gbogbo àwọn àfẹ́sìn lórí lónìí àwọn ìmáàmù àwọn àfúà oríṣiríṣi pẹ̀já yanjú àkídà lẹ́mí àwọn èèyàn wa mùsùlùmí kọ́kàn balẹ̀ ti balẹ̀ mùsùlùmí tún wọ́n ti lọ ń pọ̀pọ̀ wọ́n ti nǹkan sí jẹ kan wọ́n ti ń jágbẹ́rẹ́ ni ò dá tí gbogbo musulmi kan fi ṣìwà níbi irú ìlànà báyìí ṣùgbọ́n ìta bọ́ sínú rẹ̀ lónìí náà ni ọ̀rọ̀ irun kíkí ọlá ni ẹ kírun ẹ má jà pa irun kì irun títí jà pa ó ṣèlérí kalẹ̀ dì wọ́n pé wọ́n ń bọ̀ wá wọ ní nájà pẹ̀lẹ̀ kíyàmà ọgbùn kan nínú jahannam bí àfáwà àgbà Abdullah bin Abbas kó ṣe ṣàlàyé rẹ̀ pé ọgbùn kan àtàwọn tó máa ń kírun wọn tó yẹ pé ìrun tí wọ́n ń kírun wọn ni kí ẹ kí ẹni ẹ̀nà ṣáà pé mọ́ kí ìrun kárí ni kò kí nítorí torí èèyàn ló ṣe ń kìí àtàwọn kírànkíràn kan ilé ìsìyà ti pé àwọn ilé yìí ń kírùn ṣùgbọ́n wọ́n dájú bí ọṣẹ kò sí tí wọ́n ní bó ṣe lè kó kéré wọn báyìí àwọn èèyàn lè bá wọn lò nǹkan wọn kírànkíràn ilé tó yáka tó yọ̀ dájú ìyẹn nìyẹn lẹ́yìn ilé yìí ní ìṣòwò ẹ̀ká tó wà lọ máa rántí alkùrán tọ́lọ́ tí ń ròyìn àwọn ọmọ náà fún wa àwọn tí ẹ láyé àkọ́kọ́ èsì ní tó gbà wọn débi nípa àwọn òkírun gbàtà wà láyé sẹ́yìn kírun sẹ́mi kírun júmà nìkan lẹ́lẹ́mí máa ń kí súbì nìkan lẹ́lẹ́mí máa ń kí ẹlẹ́mí ìgbà tó rọ̀mọ́dọ́ bá dé nìkan ló máa ń kírun tó rọ̀mọ́dọ́ bá ti lọ kòsùn tó ń jẹ́ wákàtí márùn-ún mọ́ a nítorí wà tó ń gbọ́gan ní pọ́nlẹ́ni tó bá ń gbààwẹ̀ tí ò kírun àwẹ̀ rẹ̀ ń rọ̀ lókè bí àdán ìyẹn gan ní tí ní rọ̀mọ́dọ́ fi mọ́ lára tó bá dẹ̀ tún ti ń lọ báyìí kọ́lọ́ ń ṣọ́wà pàdé lọ́dún tó ń bọ̀ mùsùlùmí àpẹẹrẹ ńlá gbòógì tààfí mọ mùsùlùmí òdodo tánàbí sọ fún wa sallallahu alaihi wasallam tó sọpàlẹ̀ àádùlẹ́dẹ̀bẹ̀ náà nàbí náà sọ́lá ẹni àdéhùn tí ń bẹ láàárín àwa táwọn ará bí yẹn pàtì táwọn òṣè táwà mójútó ó ní wa anábìrì sọ pé ẹni tó bá ti fílẹ̀ mọ̀ntàrọ́kà ha ọ̀hún mọ́lámi sọ́lì fọwọ́ káàfẹ́ ẹni tó bá ti pàánù ti tí ò

wọ́n gbà lọ́wọ́ wọn àwọn ṣàpapin rẹ̀ ẹni tó jẹ́ àwọn al'amiluna aléha nínú àwọn mẹ́jọ tọ́lọ̀wọ́ bá kàfẹ́ zaka tọ́ sí àwọn tí wọ́n fi ṣiṣẹ́ ṣe pọ́ mójútó kí wọ́n kó lè zaka àwọn náà gbà lọ́wọ́ àwọn èèyàn àwọn náà kọlẹ̀ tí ẹlọ́tún ló sì àwọn náà lẹ́tọ̀ọ́ sí ṣùgbọ́n kì í ṣàwọn ni wọ́n dání kìí dẹ̀ pé 100 million lọ́wọ́ àwọn èèyàn

a ma fún àwọn èèyàn bí mélòó ní sheik àbí ní àwọn pákéjì kankan wọ́n lè máa nọ́jú bí i 10 million lọ bí 90 tó kù píú àwọn palẹ̀ rẹ̀ mọ́ gbogbo ọ̀nà tí yàn gbà kọ́rọ̀ ọjọ́ láyé nìyàn máa káǹtì fún jọgbìrà a o o àti mẹ̀kúnnù tí yà ń jẹ tára ní ìbámá ti pọ̀ tó nílùú ká nípa àwọn tó ẹ̀tọ́ ń dọ́dọ̀ wọn bá ń jẹ́ kó débi tó yẹ kó dé ni ṣùgbọ́n kàkà kó débẹ̀ ṣe nà wọ́n sèmù ẹ̀ ẹjọ́ jáde tó bá ti dọ́dọ̀ sí ẹjọ́ tún jáde tó bá dúró síbi tó dúró sí kò ní dọ́dọ̀ sí tó bá ti wá dọ́dọ̀ sí náà ẹjọ́ débò mí ọ̀pọ̀lọpọ̀ ẹni tọ́lọ ń kẹ́nà kí ń fojú mọ mílíọ̀nìà ẹ béèrè ni zaka èlò ló ti lóòlìyàn ti gbọ́dọ̀ ẹ̀bẹ̀rẹ̀ lọ́la olùmẹ́sìn tẹbá ti wá mọ́ òróòrò ní ẹjọ́ kò nínú ẹran ẹ̀tọ́ ọlọ́rọ̀ bá ní ọ ilé ìṣẹ́ yẹ pé a máa ń gbà lọ́tọ̀dọ̀ àwọn ọlọ́rọ̀ tá máa fún àwọn aláìní nínú àwọn ọmọ yàwá mùsùlùmí kódà àwọn olùmọ́jẹ́ kámọ̀ kó ti ẹ̀sílẹ̀ ìdọ́dọ̀ ẹni tí kìí ṣe mùsùlùmí náà gẹ́gẹ́ bí ayàtọ́lọ́ bá sọ pé wal mu'allafatu qulubuhum àwọn táà fi ń fa ẹ̀mí wọn pa àwọn náà tó bá gba zaka àwọn àǹfààní sí ìsìlámù ń ṣe fáwùjọ ìfẹ́ ìsìlámù náà níparí tá ma fi dúró fún tòní ọlọ́run bá wá ń sọ fún wa nínú ayà iná yìí pé ẹ̀tẹ̀ ló di iṣẹ́ o wà á pé ọ̀rọ̀ sọ̀lá ẹ̀tẹ̀ náà náà bí o sọ̀lọ́sọ̀lá ẹ̀tẹ̀ lé o dandan ni títẹ̀lé ojise kì í ṣe tó bá wùn mí ṣùgbọ́n ìmọ̀ tó wà ní ìlú lónìí ni pé gbogbo ẹni tó ń tẹ̀lé ànábì lónìí sallallahu

mùsùlùmí ẹgbẹ́ wa olókòrèrè alùsúnà jù lókòrèrè tó tẹ̀lé lànà nọ́bí jù ẹ̀rin jẹ́ òní ẹ̀rọ ọlọ́nkan bọ́ síta ọ̀nàrí ń bí ìgbà tí ní súnà ni ó dẹ̀ ń gbé síta nínú rẹ̀ ó wá ní ẹ̀wù bọ́ ṣe ń bẹ̀rẹ̀ bí gbogbo aráwọn náà ṣe bẹ̀rẹ̀ ní àwọn fàyín lè jọba lọ́wọ́ torí pé àwọn èèyàn kan dúró dédé pé ẹjá ṣe tọ́lọ́n ká ṣe tòjíṣẹ́ rẹ̀ ẹ má já ní ìlànà èṣù ká sọ pé afẹ́ fi dépò lẹ́yìn kan tóun náà dẹ̀ ti jẹ́ mùsùlùmí tọ́rọ̀ ilẹ̀ tí wọ́n ń káwọn lára tó dẹ̀ ń bi nínú tó dẹ̀ tí wọ́n láyà láyà láti máa sọ pé àwọn fàyín lè jọba lọ́wọ́ àwọn adárúkọ ilé tó máa jẹ́ ọmọ ya musulmi kọ́ wá dìdàkúdà táwa ní rí wọn mójútó ń bí ẹ̀sìn wọn máa yé christian tó bá wà nínú ẹbí ẹ tó bá ti sọ fún ti yé ok days ní ẹ̀nà máa ń kà ó ti gbọ́ ó ń bọ̀ nìyẹn wà níbi iṣẹ́ tó bá ti sọ fún ó ti understand ó ń bọ̀ nìyẹn alẹ́ta mr kini 8 days náà máa ń kà tí wọn ok days ní títí no problem ẹ máa <laughs> rí tiwa o wọ́n sọ fún mùsùlùmí tí seven days ló bẹ́ẹ̀ ṣe subhanahu awọ́ wọ́mẹ́ lọ́wọ́ ọ̀rẹ́ wa àkọ́kọ́ náà ọmọ tèmi ní kìí ṣe ọmọ tí ẹ̀ alẹ́lẹ̀ kejì ní píjọ́ kejìjọ́ méjìlá lọ́bí pé sọ̀lọ́ọ̀rọ̀sọ̀rà ó ṣe wá ní ẹlára báyìí oníjẹ́lẹ̀ jọra bàbá ń ṣe àwọn ọlọ́ni ẹ̀tẹ̀lá ànábì ò ma tẹ̀lá àbàbá o ìdá àbàbá bá ti ń ṣe tí ò bá ti bá tò jíṣẹ́ yín mú tọ́lọ̀ ara sí ẹgbọ́ ẹ wọn bá ṣe tí lẹ́yìn àwọn ọlọ́ àwọn aléhìn sọ́látù wọ́sọ́lám wọ́n kú rẹpẹtẹ láì ló ń kà nígbà tí wọ́n ti sin wọ́n ní tó kù náà dẹni pé gbogbo gbà tó bá dẹ̀ ti ṣàdúrà fún gbogbo mùsùlùmí kájú a máa lọ bá wọn ìyàwó ànábì tó dúró tì pẹ̀lú owó pẹ̀lú gbogbo nǹkan ìyàwó Khadija radiyallahu ta'ala anha wa sallallahu ala nabiyyina Muhammad sallallahu alaihi wasallam ó kú bó ṣe wà ń lẹ̀ tán sọ́ábà náà wà ń lẹ̀ tó tún wọ́n lè tọ́lẹ̀ súnmọ́ ànábì pé ó yàwó ní káṣe ràkún mélòó lẹ ní ọmọ ṣe kankan lẹ́yìn ikú rẹ̀ náà jù pọ́n kan fàdó àránṣẹ́ sílọ kò sí jókòjọ́ mẹ́ta tó kù mùsùlùmí bá kú kò sí jókòjọ́ mẹ́jọ tó kù mùsùlùmí bá kú kò sí jókòó ogójì ọjọ́ kò sí jókòó gbogbogbò alọ́pàdé ọba tó níjà gbẹ̀rẹ̀ kíyàmà gbogbo ẹ̀yin tẹ́ẹ̀ báyìí tí ma pa òkú ṣíṣe tì nílẹ̀ Yorùbá hey èmi ọmọ ń tẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ rò lẹ́jọ́ n ètò tó bá tó kan ti gbé ẹkún mì wọ́n ti pàṣọ sọ́rùn wọ́n ti kìjọ wọ́n ti bẹ̀rẹ̀ sí kíra wọn náwó ẹkú ẹṣẹ́ ẹkú dìde ẹṣẹ́ ẹṣẹ́ ah, ayọ̀láyọ̀ ni àbá ń banújẹ́ tí a máa dáṣọ sí bànújẹ́ tí a fún bànújẹ́ ni abẹ́mọ̀ ìpéyàn kú burú jù wọ́n lẹ́nu iṣẹ́ lọ sáàkì ẹnìkan lẹ́nu iṣẹ́ ìṣọ́lọ́wọ́ bá nínú àáyà yìí ń gbà tán parí rẹ̀ báyìí anábi ọlọ́wọ́ bá sọ fún anábi ń bẹ̀ kókó kójá ká mọ̀ pé títẹ̀lé sí ẹ̀ yìí ibẹ̀ lórí rí wáwà orí la'allakum turhamun kẹ́ẹ̀bá lè jẹ́ ní ìkẹ́ kẹ́ẹ̀bá lè rí kẹ́ ìní tó ń túmọ̀ sí pé títẹ̀lé tó yíṣẹ́ ìkẹ́ wà

atúbẹ̀ sẹ́yìn ọdún kan kó tún máa wọ̀ mí lójoojúmọ́ jùmọ̀ jùmọ̀ jùmọ̀ jùmọ̀ jùmọ̀ jùmọ̀ yóò sàn láìkẹ̀ pàtí ní ọdá ìkó máa yọra wà tún máa gbaládá wa máa múra wọ́n á yọra nígbàtán kìfìrí bá ń ṣọdún títí wọn ó tún wọ́n máa sọ fún àwọn tiẹ̀ náà ẹni ọdún bá láyé yẹ kó ṣọpẹ́ ní ọdún òru náà máa ń bá èèyàn láyé ọdún egún náà máa islam lẹ̀sìn wa àwakọ́lá ní christmas títí wakọ́ ní january 1st àwakọ́lá ní àwọn tí wọ́n máa ń ṣe lọ́dọ̀ pàápàá tún pín àwọn tún pín a ń bèlè ìwọ tí ó kàn ẹ́ mùsùlùmí gbọ́dọ̀ nírò ní ó gbọ́dọ̀ gbọ́ràn a gbọ́dọ̀ mọ̀ tá ń ṣe ibi tá a bọ́rọ̀ wa dé láyé lónìí ó yẹ

àbí ọlọ́run tí a gbọ́ lè ní ọlọ́mọ ṣe níbàlẹ̀ jàbúrú fún ata sọ́tà náà tí a gbọ́ ẹjá dó dédé pẹ̀lẹ́ sí wa ò ká mọ́ ń tà ń ṣe o kọ́lọ̀ kó gba ẹta ti ṣe yán ìbádà fún wa kó ṣàmì kúrò fún alíbà àwọn tàfà wa nílẹ̀ lórí òdodo ó fi wá borí gbogbo ète ọ̀tẹ̀ àti àwọn àìdá wọn wa bóyá látara ìta wa ń sọ kò sọ́gbọ́n bí wọ́n ti fẹ́ ṣe tí ò ní náwọn ọ̀tá kan tí wọ́n máa ń tí wọ́n pọ̀ sí ẹ̀ pé àríbi tó fẹ́ bá dé ọlọ́njọ́ májà ṣubú májà yẹ̀yẹ́ májà ká àdánwò ṣẹlẹ̀ sí wa túbọ̀ máa kó ayọ̀ nínú àbúrò ayé yìí kó wá túbọ̀ mú wa dúró dáadáa lójú ọ̀nà ẹ̀sìn اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين وانصر إخواننا المسلمين في كل مكان